ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti ibi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ débi ìròyìn tó ṣe gbòógì jùlọ Sekinat Ọláìdẹ́rajì ní orúkọ mi. ìjàmbá ọkọ̀ bàálù kan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Turkey níbi tí ènìyàn mẹ́ta ti pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì farapa yánnayànna ṣùgbọ́n rẹ́ni kejì jábọ̀ eléyìí fún wa ẹ ká lọ gbọ́ ènìyàn mẹ́ta ló pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ bàálù tí ó wáyé ní orílẹ̀-èdè Turkey lásìkò tí bàálù náà kúrò lórí ọ̀nà ìgbérapá rẹ̀ lásìkò tí ó fẹ́ balẹ̀ ní pápákọ̀ òfurufú Shabia Goksin ẹni tí ó sọ̀rọ̀ yìí jáde ní mínísítà fún ọ̀rọ̀ ìlera ní orílẹ̀-èdè náà ọ̀gbẹ́ni Farentin Koka wípé ó jẹ́ ohun ìbànújẹ́ fún orílẹ̀-èdè Turkey fún irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí lórí bàálù tí ó ti balẹ̀ tán tí ó sì ṣèṣì fi ọ̀nà rẹ̀ sílẹ̀ fún ká sí ọ̀nà mẹ́ta. kókà tẹ̀síwájú wípé ènìyàn mọ́kàndínlọ́gọ́sàn one hundred and seventy-nine ènìyàn ni wọ́n ti gbé lọ sí ọ̀pọ̀ ilé ìwòsàn ní orílẹ̀-èdè náà láti tètè gba ìwòsàn àti pé ènìyàn mẹ́ta wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run látàrí ìjàmbá ojú ọjọ́ tí kò rẹ́rìn tó sì fa ìjákulẹ̀ ọkọ̀ bàálù náà ọkọ̀ bàálù Pegasus ni ó gbèrò tí ó wọ mẹ́tàléní ọgọ́sàn-án one hundred and eighty three lápapọ̀ tí àwọn àgbà inú ọkọ̀ bàálù náà jẹ́ márùndínní ọgọ́jọ one hundred and seventy five ọmọdé méjì àti àwọn òṣìṣẹ́ ọkọ̀ bàálù mẹ́fà ẹ̀wẹ̀ gómìnà Àlí Yẹlikaya sọ wípé àwọn iléeṣẹ́ ọkọ̀ bàálù náà ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wípé ọkọ̀ bàálù yìí tí ó ní nọ́mbà ìdámọ̀ PC two one nine three ti yẹ̀ kúrò lórí ọ̀nà ìgbérapá rẹ̀ ó sì túká sí ọ̀nà mẹ́ta. ó fi kún un wípé bàálù náà yẹ̀ kúrò lórí ojú ọ̀nà rẹ̀ kí ó tó balẹ̀ ní ìwọ̀n ọgọ́ta mítà tí ó túmọ̀ sí ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́rìndínlẹ́gba one hundred and ninety-six feet tí ó sì tó ìwọ̀n ogójì mítà sílẹ̀ kó tó pín. lásìkò tí ìròyìn yìí tẹ̀ wá lọ́wọ́ ènìyàn méjìlélógún ló farapa tí wọ́n sì ti gbé lọ sí àwọn iléèwòsàn Luftkida Training and Research Hospital. Bákan náà ni àwọn mẹ́rìnlá mìíràn nínú àwọn wọ̀nyí ni wọ́n kán lọ́wọ́ ni wọ́n tún kán ní ẹsẹ̀. Àwọn ọmọ orílẹ̀-èdè náà ló pọ̀jù nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí àti àjòjì mẹ́ta. Lákòótán Aliyelekaya sọ wípé àwọn ń gbìyànjú láti rí dájú wípé àwọn ènìyàn tó farapa nínú ìjàmbá náà ni wọn yóò gbádùn ó sì kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n pàdánù àwọn mẹ́ta nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìlúmọ̀ọ́ká òṣèré sinimá ní ilẹ̀ Yorùbá Dàmọ́lá Ọlátúnjí ti sọ bí àtúnṣe sí eré sinimá Yorùbá bí ó ti rí ní ọkàn rẹ̀ àwọn àkùdé tó wà nínú rẹ̀ àti ohun tó fẹ́ kí àwọn òṣèré náà kan tún ṣe ṣògo rẹ̀ nìkejì jábọ̀ ilé yìí ẹ já lọ gbọ́ gbajúmọ̀ òṣèré dàmọ́lá ọlátúnjí emperor ti sọ wípé àtúnṣe tí òun lè ṣe sí àkùdé eré sinimá ni mímú àwọn tí kò kọ́ iṣẹ́ dójú àmì kúrò nítorí àwọn gan-an ni wọ́n mú kí iná eré sinimá máa jó àjò rẹ̀yìn dàmọ́lá ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi tó ti ń darí eré sinimá tuntun kan tí wọ́n ń pe àkọlé rẹ̀ ní adájú àgbà dàmọ́lá sọ wípé ìgbìyànjú ẹ̀dá ló ń fa sábàbí ohun ayọ̀ ṣùgbọ́n ohunkóhun tí ènìyàn bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ènìyàn mọ̀ dájú ẹ gbọ́ bó ṣe sọ. orúkọ mi ni emperor Damola Ọlátúnjí èmi ni olùdarí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ yìí. àkọlé sinimá yìí ni a pè ní adájọ́ àgbà sinimá tí ó sọ nípa ìtàn generation kan sí generation míì sí generation kẹta ni tí ó kọ́ wa ní oríṣiríṣi ọ̀nà tí. Tí àfin eh, gbà tàfin pé kò síbẹ̀ ń ṣe fẹ́ rìn tí orí ò ní mì eh, sinimá yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ eh, ipa méjì ni mo kó mo kó ipa olùdarí bákan náà mo tún kó ipa actor nínú iṣẹ́ yìí mo tún ṣe òṣèré tí mo ṣe ọ̀tẹlẹ̀múyẹ́ nínú iṣẹ́ yìí yes ọ̀tẹlẹ̀múyẹ́ ni mo tún ṣe nínú iṣẹ́ yìí so ipa méjì ni. and um, Pick it up, action. Oakley ma wà okay mẹ́mbà, pick it up, action. Bí a kò bá gbàgbé pé lọ́lọ́ yìí ni Màmá Rainbow sọ ìhà tí ọ̀rọ̀ náà kọ sí wọn bí ọ̀pọ̀ àwọn ènìyàn ti sọ eré Yorùbá di ti olóyìnbó tí wọ́n sì ń sọ àṣà àti ìṣe ilẹ̀ káàró òjíire nù nínú eré tiwọn tí ó sì ń fa àkóbá fún eré sinimá Yorùbá. Ní báyìí gbajúmọ̀ Dàmọ́lá Ọlátúnjí ti sọ tirẹ̀ ó sì ti fi kò mú òkun ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé bí àwọn ènìyàn bá kọ́ iṣẹ́ àkànyanjú yóò mú iṣẹ́ yìí tẹ̀síwájú dáradára ní oko eré náà tí wọ́n pe àkọlé rẹ̀ ní adájọ́ àgbà yìí ní ọ̀pọ̀ àwọn òṣèré sinimá tí wọ́n ti kópa nínú rẹ̀ bíi Bukola Arugba Ọmọ́tọ́lá Adébáyọ̀ Victoria Yomi Fashlanso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a ní oore ọ̀fẹ́ láti ṣe àtúnṣe nídìí iṣẹ́ sinimá màá nà sí ọ̀nà pé kí gbogbo èèyàn tó bá fẹ́ ṣe iṣẹ́ yìí kí wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ torí n tó ń kó bá wa ni pé a lot of people tó ń wà nídìí iṣẹ́ yìí wọn ò kọ́ wọn ò mọ̀ iṣẹ́ táwọn kan lọ sí iléèwé gíga láti lọ kọ́ fún ọdún mẹ́rin márùn-ún ni kò wá kí n ṣe nǹkan tẹ́nì kákan jìlá tó máa ní ah mo fẹ́ máa ṣe eré sinimá wọn á ní ọmọ onílé àtẹ̀jẹ́jẹ́ àdòjì àtẹ̀ báṣubàṣu ẹni tó bá lọ kọ́ níléèwé gíga fún ọdún márùn ẹ̀wọ̀n pé kò ní fẹ́ kí iṣẹ́ òun bàjẹ́ tàbí ẹni tí ò tiẹ̀ láǹfààní àti ọ̀dọ̀sí ìgbà tó kọ lọ́dọ̀ èèyàn kan tó ti mọ̀ tó ti làmì lákàndí iṣẹ́ yìí tó kọ fún bí ọdún mẹ́rin àbọ̀dún márùn-ún náà irú èèyàn báwọn pé ah, mo jìyà iṣẹ́ yìí gbọ́dọ̀ bàjẹ́ ṣùgbọ́n ẹni tí ò jìyà ẹ̀ tó kàn jí láàárọ̀ ọjọ́ kejì tó kàn ní wọ́n fẹ́ máa ṣe fímọ́lá pé tó ń wá ń ta sí nìyẹn irú èèyàn bẹ́ẹ̀ rí pé kò sí nǹkan tí ò lè ṣe lájẹ́ pé kí ó lórúkọ tàbí pé kí ó gòkè tàbí pé kinní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣẹ́ náà ń bàjẹ́ ni ọlọ́run jẹ́ kí iṣẹ́ wa bàjẹ́ o so tí n bá ní ààyè láti ṣe nǹkan nípa iṣẹ́ yìí I'll bring up a resolution a revolution yeah revolution tí a jẹ́ kí kálukú jókòó gírí ẹni tí yóò bá láǹfààní àti lọ sílé ìwé láti lọ kọ́ a lọ́dọ̀ àwọn tí wọ́n ti mọ̀ tí wọ́n mọ̀ nípa iṣẹ́ yìí tí wọ́n mọ̀ ìdí tí wọ́n ṣe ń ṣiṣẹ́ yìí kò ń ṣe eré iṣẹ́ ni bẹ́ẹ̀ ni. lákòótán ìlú mọ̀ọ́ká Dàmọ́lá Ọlátúnjí gba gbogbo àwọn ènìyàn nímọ̀ràn láti rí dájú wípé wọ́n dúró wọ́n sì kọ́ṣẹ́ dójú àmì nítorí pé ohun tó dára ni nítorí pé ẹ̀kọ́ ni àwọn fi ń kọ́ àwọn ará ìlú ṣògo rẹni kejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ọ̀rọ̀ ọmọ tí wọ́n wá ní ìpínlẹ̀ Ondo bí ó ti kan alàgbà ìjọ sọ títóbi rẹ̀ Prison Chapel ìyẹn alàgbà Samuel Babatunde ni wọ́n ti gbé lọ ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ náà báyìí Babatunde pẹ̀lú àwọn mẹ́fà mìíràn ló ti ń jẹ́jọ́ lórí ọ̀rọ̀ ọmọ ọdún kan tí wọ́n wá èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Gold Kọ́láwọlé nínú ìjọ Python náà Kọ́láwọlé ọmọ ọdún kan náà ni wọ́n jí gbé láàrin ìsìn ní ọjọ́ àìkú nínú oṣù kọkànlá ọdún tó kọjá tí wọn kò sì tí ì rí di àsìkò yìí èyí ló mú àwọn òbí ọmọ náà fi ọwọ́ òfin mú Python Babátúndé àti àwọn márùn mìíràn wọ́n sì gbé wọn lọ sí ilé ẹjọ́ magistrate gba ọwọ́ àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn State Security Service SSS lórí ẹ̀sùn oníkókó mẹ́fà ilé ẹjọ́ sì fi wọ́n sí àtìmọ́lé nínú ìjókòó tí wọ́n ṣe gbẹ̀yìn lórí ẹjọ́ ọ̀hún wọ́n sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ karùn-ún oṣù kejì tó jẹ́ àná àmọ́ wọn kò jókòó lórí ẹjọ́ náà ogunlọ́gọ́rùn àwọn olólùfẹ́ pító ọ̀hún ìyẹn ìjọsọ títóbi rẹ̀ ló péjú wámúwám sí ilé ẹjọ́ ní àná àmọ́ àwọn adájọ́ àti àwọn olùjẹ́jọ́ kọ̀ọ̀kan kò yọjú lẹ́yìn èyí ní ìròyìn fi tó tẹlifíṣàn Orísun lọ́wọ́ pé wọ́n ti gbé wọn lọ sí ilé ẹjọ́ gíga wọ́n sì ti jókòó lónìí bí ó bá ṣe wá jẹ́ a ó máa fi tó ẹ̀yin ara lé létí. bí àrùn kòrónà yẹn coronavirus ṣe ń gbilẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé àwọn àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba àti àwọn iléeṣẹ́ ńláńlá ti bẹ̀rẹ̀ sí ní kó owó jọ láti ran orílẹ̀-èdè China ilẹ̀ adúláwọ̀ àti gbogbo àgbáyé tó ń ta àwọn òṣìṣẹ́ elétò ìlera lọ́wọ́ lórí àrùn náà nínú ọ̀rọ̀ àtẹ̀sóde tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ ní àná òde yìí ní àjọ àgbáyé tí kìí ṣe ti ìjọba ìyẹn Bill and Melinda Gates Foundation ti sọ wípé àwọn yóò kó ọgọ́rùn-ún mílíọ̀nù dọ́là kalẹ̀ láti ṣe ìtọ́jú àwọn tó ti ní àrùn ọ̀hún láti ya àwọn tó ti ní àrùn náà sọ́tọ̀ kúrò nínú àwọn tí kò tíì ní àti láti pèsè ohun tó máa jẹ́ kí wọ́n tètè máa ṣe àyẹ̀wò àrùn kòrónà àti láti dáàbò bo ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ní ibi tí ọ̀pọ̀ ènìyàn ṣeéṣe kí wọ́n kó àrùn ọ̀hún wà tòun ti gúúsù orílẹ̀ Asia tòun ti pípèsè oògùn ìlera abẹ́rẹ́ àjẹsára àti àwọn ohun èlò mìíràn tó lè mú ààrùn kòrónà tètè tán kúrò nílẹ̀. ìgbà kejì rèé tí àjọ Bill Gates yóò kówó kalẹ̀ láti gbéjà ko ààrùn burúkú yìí láti ìgbà tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìlú Wuhan ní orílẹ̀-èdè China. wọ́n ti kọ́kọ́ kó mílíọ̀nù mẹ́wàá dọ́là kalẹ̀ fún ìwòsàn pàjáwìrì tó ń ti ìrànwọ́ fún ilẹ̀ China àti ilẹ̀ adúláwọ̀ láti lé ààrùn ọ̀hún wọ̀gbẹ́ kí ó má bàa tàn káàkiri àgbáyé wọ́n wá pín owó ìrànwọ́ náà sí méjì láti ran ilẹ̀ China àti ilẹ̀ adúláwọ̀ lọ́wọ́ lórí gbígbégi dínà àrùn ọ̀hún àti ṣíṣàwárí iye àwọn tó ti kó àrùn náà kí wọ́n lè gba ìtọ́jú tó péye àmọ́ ní báyìí ọgọ́rùn-ún mílíọ̀n dọ́là tí wọ́n fẹ́ kó kalẹ̀ yóò wà fún gbogbo àwọn orílẹ̀-èdè pátápátá ní ibi tí àrùn burúkú náà ti wà láti pèsè oògùn abẹ́rẹ́ àjẹsára àti àwọn irinṣẹ́ tí àwọn elétò ìlera yóò lò ẹ̀wẹ̀ olùdarí Gates Foundation Mark Susman sọ wípé àwọn iléeṣẹ́ ńláńlá àwọn ìjọba orílẹ̀-èdè àwọn iléeṣẹ́ aládàáni àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn afowóṣàánú ni ó gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ lé àrùn kòrónà kúrò pátápátá lórílẹ̀-èdè àgbáyé. gómìnà àná ní ìpínlẹ̀ Imo èyí tí ilé ẹjọ́ tó ga jùlọ ìyẹn Supreme Court jáwé gbélé ẹ̀ fún ti padà sí ilé ẹjọ́ bẹ́ẹ̀ ló rọ ilé ẹjọ́ ọ̀hún láti já ìwé gbé ilé ẹ̀ fún gómìnà Hope Uzodinma èyí tí ilé ẹjọ́ ọ̀hún dá láre Ndukwe Nwauchi tó jẹ́ amòfin àgbà tó ṣiṣẹ́ nínú ìṣèjọba ráńpẹ́ tí Ihede Ọ̀hà ṣe kí wọ́n tó yọ kúrò nípò gómìnà ló sọ eléyìí fún àwọn oníròyìn ní ìlú Àbújá Nwauchi ní Ihede Ọ̀hà àti ẹgbẹ́ òṣèlú PDP tún ti pe gómìnà Uzodinma lẹ́jọ́ wọ́n sì ń béèrè fún yíyọ gómìnà ọ̀hún kúrò nípò nípa fífagilé ìdájọ́ tó wáyé ìdìbò tó wáyé ní ọjọ́ kẹsàn oṣù kínní ọdún 2019 ni àwọn alátakò pé ẹjọ́ takò Ihedioha sì jáwé olúborí ní ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdìbò ìyẹn election tribunal àti ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó sì tún dá Ihedioha láre àmọ́ nígbà tó dé ilé ẹjọ́ tó ga jùlọ ní nàìjíríà ìyẹn supreme court ni orin yí padà di ti arò ní ibi tí wọ́n ti yọ Ihedioha ní ipò tí wọ́n sì kéde gómìnà Hope Uzodinma gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ó tẹ̀síwájú pé ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ yìí tó wáyé ní ọjọ́ kẹrìnlá oṣù kínní ni àwọn pè ẹgbẹ́ àwọn amòfin láti yẹ̀wò fínífíní àwọn ni wọ́n wá gba Ihedioha àti ẹgbẹ́ òṣèlú PDP lámọ̀ràn láti pe ẹjọ́ mìíràn ta kò ó. lákòótán Nwanwuchi ní ìgbésẹ̀ sì ń lọ lórí rẹ̀ àti pé bó bá ṣe jẹ́ àwọn yóò máa fi tó àwọn oníròyìn létí. ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.